عليكم ورحمة الله الله عنهما الله وابن عمر قال قل قال رسول الله صلى الله عليه وسلم tí ẹnì kọ̀ọ̀kan nínú yín kò sọ̀rọ̀. ẹgbẹ́ ìgbìmọ̀ máa ń rí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ó ti bá obìnrin kan sọ̀rọ̀ wọ́n tún sọ̀rọ̀ fẹ́ǹfẹ́ anábì sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìwòsàn wọ́n tún wọ́n ti kọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ bá obìnrin bẹ́ẹ̀ ọ̀rọ̀ bá ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà. حتى يترك ẹni tó bá sọ̀rọ̀ ìfọ́jọ́ ni ìtumọ̀ ọ̀rọ̀ gba ilẹ̀. الوعد والضبط في البخاري لفظ في حديث الجمعة الإمام البخاري في الصحابة حديثه صدق ara wọn sọdún pọ̀ mọ́ àfẹ́yàwó àfẹ́yàwó oníkèéjìlá àtọ̀yẹ́ ìnáwó oníkèéjìlá òun ni gbígbà òbí sọ̀rọ̀. nígbà tí gbígbà lẹ́sẹ̀ yìí bàbá ọmọ bàbá obìnrin ó gbọdọ̀ máa di ọ̀rẹ́ ní ìgbà ọmọ àwọn èyí pé ìpàdé lọ́nà ìpàdé lọ́gàmù ìpàdé ìta wọlé sí títà mẹ́rin ilé nǹkan sọ̀rọ̀ nígbà tó lé lórí ọ̀sẹ̀ nígbà nígbà kan ní tí ọlọ́ba òbí ọmọ obìnrin yẹ́dá kò fẹ́ bá a ọkùnrin sọ̀rọ̀ àti kátó máa gbá ìlòjú pé á ti ẹ̀rọ àbẹ́yàwó láti fi abẹ́bà sọ̀rọ̀ ti yá àwọn òbí ìpínlẹ̀ ẹ̀yẹ bá ọkùnrin sọ̀rọ̀ náà ń gbèsè títí bá. òyì tí ó tún máa lọ́ọ̀tún alóòtú tí àwọn á ti ah, òṣìṣẹ́ pè ní sílẹ̀ àmọ́ pé ọtí bá sọ̀rọ̀ nígbà tí lójú ọ̀nà àdáadáa lè yóò ní òrìlé mi náà bẹ́ẹ̀ bá tó wúlò ó lè tó bá sọ lórí ọtí èyí sí àwọn òbí rẹ̀ ìtàkùn ìlú ìgbà rẹ̀ tábàtí kọ́ fún ọ̀rẹ́ wa máa ó sì ṣe fún ìtàkùn ìlú ọ̀nà ọ̀bẹ̀rẹ̀ kan. bá ti pé oṣù tí ẹni kò sí lẹ́gbẹ́ ìwò mọ́lẹ́ ìwò mọ́lẹ́ rẹ̀ tẹ́lẹ̀ òyìn wá bà lọ ìwò wá gbà rẹ̀ òyìn ti bá fẹ́ pé ìwò lọ sọ̀rọ̀ rẹ̀ ìwò gbogbo àgbà rẹ̀ tí àlùfẹ́ náà ní ìgbà. ọmọ ẹ tí ó wù yàn ìròyìn rẹ̀ ìmọ̀nà rẹ̀ ìrànwọ́ wù yàn ìrànwọ́ bẹ́ẹ̀ ni ìjẹ́ òkèlè bá mọ̀nà rẹ̀ ìbá mọ̀nà rẹ̀ yóò rẹ̀ ní ilé ìlú àti ká lóògùn lẹ́nu ẹ̀dá kòkó lé tí ò sì àwọn abẹ́rẹ́ bọ̀ sọ̀rọ̀ ní àwọn abẹ́rẹ́ bọ̀ àwọn ọdún lẹ́nu táwọn sọ̀rọ̀ abẹ́rẹ́ bọ̀ sọ̀rọ̀ ní àwọn ọdún lẹ́nu ní àtọ̀ ilé àti ìlú wa. àwọn eléyìí ó ní ọbẹ̀ rọrùn láwùjọ náà àbára wa òun ní díẹ̀ ní òun ti rà títí mà dá kọ́ ọdún báwo ni òbí díẹ̀ ní olùkọ́ ní àá ọmọ dáadáa ni ọ nígbà wọn ló ní o ẹnì kan ti bá ìkànnì àwọn afáwa pàtó àwọn ẹgbẹ́ àwọn olùgbà tí àwọn ará lẹ́nu àwọn káàkó lọ ní wọn náà káàkó ló láwọn ìdí àwọn ìdí kan láwọn ìdí abájúbẹ abáǹkà ìyá yóò ẹ ẹ ẹ máa bọ ẹsẹ máa wọlé ní ẹdúnkúnlẹ kánádà dáhùn tàbí ó ibẹ̀ ni ọ̀rẹ́ ẹ̀ máa ọlọ́run kọ́ rẹ̀ máa bẹ́ẹ̀ gbà ọ̀rẹ́ ẹ̀ lọ́nà àdúgbò àbí ó wà ní ah, ọlọ́run kúrè náà lọ́nà àkókò mi lọ sí ọdún kọ̀ yìí ẹni tọ́lọ́ wa ti fún ọmọ ọbẹ̀ ọjà pọ̀ tó yìí kọ́lẹ̀ tó fi mọ ọkùnrin tọ́lọ́ tó fẹ́ kọ́ tó fi náà ló bí ilé tọ́lọ́ ti fún ọmọ ọmọ òun wọ́n àdúgbò yìí ọmọ àwọn olóyè ti fi pé ó dára pé lè ṣe lónìí tó máa fi ti pé táǹtì táǹtì ìlú mọ́ ní táǹtì wọ́n á bá ọ̀dọ́ tó bọ́ bọ̀ rẹ̀ mọ́ ní wá kẹ́lẹ̀ nígbà tí káwọn afáyé máa bẹ̀rẹ̀ lọ́kọ́kọ́ ọ̀kọ́ kúnlẹ̀ òkúnlẹ̀ náà alẹ́ lọ́kọ́ lákọ́kọ́ láwùjọ tó wà ní ìyẹn onímọ̀fẹ́ ọ̀rọ̀ mọ̀fẹ́ kò ní díẹ̀ ní olùkọ́ ti fi náà kàdé ní kọ́lẹ̀ nípa ti sọ orí pé olùkọ́ àti títà bàbá yẹn olùkọ́ àti títà yẹn lóṣù náà ní títà yẹn sanwó rẹ̀ nàìjíríà ti mú nínú oṣù lọ́dún wọn fẹ́ lọ́kùn fẹ́ báwọn ní sọ̀rọ̀ ní. Ah! wọ́n ní kò ní jẹ́ ọ̀fẹ́ <laughs> sọ̀rọ̀ ìfúnná sọ́lá àti ìrẹ̀mú ti wé ẹ̀wà rí pé kọ́kọ́ pépà pọ̀ nípa sọ̀rọ̀ àti ṣe wọ́n ní kọ́kọ́ pẹ̀lú ẹ̀rọ lọ́wọ́ kí wọ́n ní mẹ́rin tó à eléyìí tí a pọ̀ ó ti dìyàwó rẹ̀ tó bí díẹ̀ lọ́mọ lórí lórí rẹ̀ pé tó fi lẹ́sẹ̀ tọ́lọ́ bá ẹ̀ máa bọ̀ ọ̀fẹ́ bọ̀ ọ̀fẹ́ sọ̀rọ̀ ọ̀pọ̀ àbáyé sára rí lóòsì nínú àwọn ọlọ́wọ́ akọ́bàbà sọ̀rọ̀ fẹ́ náà àbọ̀ lẹ́yìn láti fi ní yóò tó bí díẹ̀ lóòsì bí i tó o bá lè tètè máa tó ayé kò tí ì máa ti bá obìnrin sọ̀rọ̀ tó o kánà pẹ̀lú orílẹ̀ kí kéde ó lè eh, olùkébẹ̀rẹ̀ tó bá ti rẹ̀ sí láti ìka mú rẹ̀ fún ẹ̀ sọ̀rọ̀ tó bá ti rẹ̀ sí tó bá ti tó bá sọ̀rọ̀ náà ẹ̀ẹ́n ọ̀dẹ̀ máa rẹ̀ ń dáhùn fún ẹ̀ fún ẹ̀ tó wá. ibi ọlọ́sọ̀ fún náà rẹ̀ kò rẹ̀ àkẹ́bí wá níbi o àkẹ́rẹ́ nù ọ̀yà ti tẹ̀ ẹ̀ lọ́pẹ́ ìfẹ́ òsì ìwọ̀n ara àkókò ìpamọ́ táàlù kan kì í pè díẹ̀ díẹ̀ bí ọlọ́run tí ọlọ́run kì í fi Àlàyé ẹgbẹ́ tó ti àwọn òbí rẹ̀. Ẹ̀sùn ọdún tó lọ́dọ̀ tẹ́lẹ̀ wá tẹ́lá lé lọ́dọ̀ bí káwọn ti lọ́dọ̀ ìjọba. Ẹ̀ẹ́ ọdún tó lọ́dọ̀ ìgbà àwọn ìrẹ̀lẹ̀ tó tẹ́yàwó. Bọ́lá wọn tó múra ó ti pẹ́ ẹ̀ ó ti ọ̀fẹ́rọ̀ tó alimohim lókèlè sígbà ó ní ìgbà ìrọ̀dá lọ́dọ̀ kéèyàn bá obìnrin sọ̀rọ̀ pẹ̀lú mọ̀ sí bàbá rẹ̀ ọlọ́run sàrẹ̀ Àwọn èèyàn bá sábà máa ń lo ìwé àwọn ilé ẹ̀kọ́ ayà àti àwọn ìṣẹ̀lẹ̀ àwọn kan tí máa ń tí wọ́n táwọn alẹ́ bá ń lò lónìí yẹn tí a bá ń gbé níjà ní ti orílẹ̀ tó káàkiri tó táwọn bá ń sọ ẹnikẹ́ni kan yẹn máa ń káyọ̀ wọn lẹ́sí rà anábì náà tó ti dira wọ́n rà ní sọ̀rọ̀ báwo wà lọ́sẹ̀ náà wọ́n rà ní kọ́ ọ̀hún báyìí fún arákùnrin kan kọ́ ọ̀hún nígbà táwọn àjẹ́ ń dààmú ẹ̀ kọ́ ọ̀hún lọ́sẹ̀ tó yẹ kó rà ní arákùnrin kọ́ ọ̀hún. àwọn ọmọ tó ká ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀wọ́ ọ̀pọ̀lọpọ̀ ata jẹ́ mùsùlùmí àmọ́ mọ́nìkú wọn àmọ́ àlejò wa gangan kájẹ̀ mẹ́sì díẹ̀ ní màárì ó dá púpọ̀ tí ẹ bá jọ àwọn ìtàn díẹ̀ nípa àti mọ̀nàmọ́ sọ̀rọ̀ lọ́wọ́ àgbàgbà tó ti tẹ̀lé kàkọ́lá náà ní kọ́ àlejò sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ ọ̀sẹ̀ kan kẹfẹ́ nínú orí tọ́nà ṣe fún pé láàyè tó wà láyé kan ó ní kó bọ̀ kó mọ̀ lè kó lọ́dún tọ́ tó máa lọ́wọ́ rẹ kò mẹ́kọ̀ mọ̀ wọ́n bá àtẹ́sọ̀rọ̀ bá wà yóò sọ̀rọ̀ kò lé mọ́ àlẹ́bẹ̀rẹ̀ kà ọdún náà yóò kọ́ rẹ̀ lásán kò dáa màmá kọ́ tó bá kọ́ bọ́gà wọn tó bá kíkó Muhammadu tó bá tó lé yà nínú dáa nínú orí náà náà wọn bá nípa Muhammadu àlẹ́bẹ̀rẹ̀ wà ní kọ́ náà ló bá lọ́wọ́ hàn bẹ́ẹ̀ nìkan ìrọ̀lẹ́ àlẹ́bẹ̀rẹ̀ wọn àtọ́rọ ayé tó ti lọ ọ̀pọ̀ ọ̀rẹ́ táwọn sọ pé àwọn tó kú bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ náà á kó gbọ́dọ̀ fún alẹ́ rí kéé gbogbo ọ̀rọ̀ sí ìlú ní àwọn ọlọ́pàá pé àkọ́rọ́ ni fẹ́ẹ̀ni àwọn tó gbàgbé àwọn lè tàbí nígbà mí eléyìí ni alápá ti ọ̀dọ̀ rẹ̀ tó fi àwọn náà tó wú àti nínú àti fíra òsùn nàná àdàbọ̀ ọ̀hánà ìtọ́lọ́ ọ̀hún àyè tó tẹ́lẹ̀ bàbá tó lẹ́fún tó lẹ́fà ọkọ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí so ìmáàmù níbi ẹ̀ náà kí wọ́n tó wọ́n tó wò pé pé a kò sí àtẹ̀lọ́wọ́ tí ẹ̀ fi ọ̀hún náà ní ìyẹsẹ̀ wò náà ni wọ́n. Bíbí situation bẹ́ẹ̀ ṣé àwọn ènìyàn lè gbé ẹtú máa fún ẹni jọ sí fámìlì ìyàwó ìyá ìyàwó àti ọ̀rẹ́ ẹni rẹ̀ báwo ni. Na ẹni ẹ obìnrin tẹ́fẹ́fẹ́ bàbá rẹ̀ gbèsè ní àpá pépé yóò ṣe jẹ́wà nínú tó ìrọ̀lá ìjọba bàbá rẹ̀ jẹ́wò nínú kan ìwọ́n tó bá tún wá ní pé òun náà yẹ jẹ́wò tẹ́sí wọn kò fi ẹ̀jẹ̀ kí ni fi ẹ̀jẹ̀ káwọn kan ṣé wọn àádọ́jọba lẹ́ni tẹ́ ìyẹn òkú bí àti lè dá àti lè ta àti fi gbé dájú gbègbè nínú láì fi gbé àwọn àfa àti lọ́gbà àti lọ́gbà ìgbà lọ́gbà náà ìdíbi lọ́gbà lọ́gbà fúnra mi ó bá fún wọn láàbá tó ẹni tó ti lọ́gbà lọ́gbà tó sáà wọ́n tó fẹ́ ṣe ṣọ̀kọ́mọ́ tó jà fún yàn ẹni tó fẹ́ lọ bá ó pọ̀ rọrùn bá bẹ́ẹ̀ ah, ẹni yìí olùdókòwò fún yìí olóòtú jẹ́ pípa sí àsìkò àwárí eh, ẹni tí wọ́n rán lọ bá ní àlè lọ bá àwárí abúláyé náà bá di ẹni tí ó ti dáàbò fún ẹwé gbàgbé ní àti ilé ìdáhùn tó ìgbà wọn ti rí káwọn àti ilé tó sábà bá ti lọ bá ìmọ̀ yẹn tó ẹni tí tó bá já sí pé wọ́n gbọ́ yé bẹ́ẹ̀ láwùjọ yẹn. Ìkọ́ni máa gbọ́ bẹ́ẹ̀ láwùjọ yẹn wọ́n lè bá pàmì hàn. Ìnà wọ́n ti wá lọ kéèké àti kọ́mọ ìyá mùsùlùmí káàkiri. Wọ́n rẹ̀ rẹ̀ ní bàbá ìmọ̀ ọmọ ọlọ́mọ. Ẹ̀ẹ́dì káwọn ń sáré wọn máa jẹ́ mùsùlùmí. Káàbá wá rí kí á wá fìjà òun káfọ́ káàkà bá àwọn èèyàn ìmọ̀ káàkiri káàkiri kọ́mọ kọ́mọ fúlágà lọ́gbìn. Kàmọ́ fúlágì. Ẹ ẹ̀dá lọ bá wáyà àbí kí ẹ lọ bá ẹni pé gbà pé ẹni kọ̀ bá ìdílé ẹ̀sìn rẹ̀ kò fẹ́ sí ọ̀gá yìí lọ́wọ́ yìí tí wàá lè dìbò kí ẹ láwùjọ làwà yìí àwùjọ kan tá a jẹ́ mọ́tò gẹ́gẹ́ fúnra wa àwọn àtàlẹ̀ tó bá dé bẹ́ẹ̀ àwọn abala kò máa ṣẹlẹ̀ àti ẹni tó ní à ń wá ní olú kẹ́ ní ní bá lòdì ọ̀ ní bí bí wọ́n bá lọ tọ́kọ́ tọ́kọ́ bá yóò tó máa kó ti ẹ̀yìn tó làwọn wa tó wọ́n lọ́wọ́ nípa

要干，要努力，要勤奋，些，多一些，多一些， àkàrẹ́ká wo ní ojú ṣẹ̀rí à kú sínú rẹ̀ èyí sì ń plan bí kò fẹ́ sí ìtọ̀ lọ́dọ̀ àwọn ọmọ yìí ń bá gbọ́ sóra sí ọ̀bá ìdílébẹ̀ àkókò wọn ti sọ nìyẹn wọ́n ti ní ọ̀là ṣẹ̀rí à bó dáhùn bẹ́ẹ̀ ló ti sọ wọn ìjọba èèyàn yóò gbé ìlú sẹ́gbẹ́ gbogbo tá a máa ń tiláyé agbọ̀rọ̀ máa ń kọ̀ǹsídà àwùjọ tá a wà fẹ́ẹ̀lì àwọn ọmọ kọ̀ǹsídà rẹ̀ because inú sí islam ló ká máa ń tẹ̀lé kaba kò tẹ́ sí islam lè kọ́ wọn kó wọn tẹ̀lé àtàjẹ́ jẹ́ mùsùlùmí tó tún wá gbọ́ yàtọ̀ tó gbọ́ lé àtọ̀ gbọ́ pé lẹ́yìn sí ètò lẹ́sẹ̀ ìlú ìdọ̀lọ́ kò sí kẹ́mi ìjọba èdè ènìyàn tó fẹ́ ọ̀dà àtàbà bá bọ̀ yẹ̀ lọ ààbò ìjọ ọlọ́wọ́ pé ní tèlé bọ́lá bá tó pé tèlé bàbá àtàwọn adúláwò يؤذن المدين يوم العلم شوف فقط الكورونا في الجنة والله تعالى على الصواب صلى الله على نبينا